Eh, wọ́n láì gbórí ẹ̀yin yín bó bá ti dọ́mi ẹ̀ mọ̀ kọ́ wa níṣẹ́ pé ẹ̀yin òfin babaláwo kọ́ wa o àmọ́ wàá kọ́ra wa ẹsẹ̀ mẹ́ta lẹ́mọ́ lòmú ló mẹ́fà ẹ bá ń gbà bẹ́ẹ̀ gorí odó àmọ́ o orí rẹ̀ ní kò pé torí mo mọ̀ kó wọ́n lọ dàgbà jù. àwa kọjá bẹ́ẹ̀ ọmọ aláwo la yọ èmi àgbákọ ọmọdé sàkílà kọ ọmọ làkó mo dé bàtà mo ra mo dé mo dé òde ẹ àmọ́ o mo wá porí rẹ̀ lé ní o ní ìfẹ́ kọ́ ọkú torí iṣẹ́ mi ó sojú rẹ̀ bọ́ọ̀sì ìjókòó tí ni ẹ ọ̀sàmà <laughs> you should give am food <laughs> ẹ fún wèrè ló ń jẹ ẹ jẹ́ wèrè ó jẹun ìgè olórí burúkú ọ̀kúkú rí náà dáadáa náà tẹ́lẹ̀ ah kí ni kí n ṣe fún wèrè náà o ojú irọ́ ìwọ náà ọ̀ ní ṣàìsàn ọ̀ ní ṣàìsàn bí gbogbo yóò ṣe ìjókòó olórí burúkú sẹ́mu lọ́fẹ́ jẹ ni àbí rẹ̀ sí olórí burúkú ẹ má fún sàládì o kó tó wá jẹ kó sẹgbẹ odi ó bá kéwé sẹnu báyìí ń ó làgbà tì ní àì olórí burúkú ò ní wá ò ní gbádùn nígbà tá a fi ṣe ìgbéyàwó finance Barry White Barry White Barry White ẹ̀mẹ́ta mo gbọ́ mẹ́ta bá kó kókó alàyè ní dáhùn mọ́ kó dákun mọ́ kó san gbèsè náà san gbèsè. àbùdọ̀ ọ̀rẹ́ ọ ni kan ní ó rẹ̀ ọ́ àmọ́ lẹ́yìn ìgbésì níbi orí ọwọ́ ìbá máa rí ọmọ ọba àmọ́dé mọ́ mo korí rẹ gàjí olórí burúkú ọkọ àwọn òkú ìwọ ní pé òtún ni mo mọ̀ kọ́ sóògùn èèyàn lè mọ ṣiṣẹ́ ní sọ̀rọ̀ òkú kó má ṣe nǹkan orí rẹ mo fẹ́ pè yí o èmi gàjí kò sí bọ́sẹ̀ lè ṣògùn tó ọ̀ṣògùn tó mi ń sọ fún ẹ pé èmi èmi gúdúgúdú bàbá kìí yéyéyé mo ti rọ lápá ẹ dákúta ní bẹ́ẹ̀lì gàjí gàjí gbogbo owó tó rí gbèsè ayé ògùn ló fi ń ṣe ẹ dákúta ní bẹ́ẹ̀lì ẹ dákúta ní bẹ́ẹ̀lì o ta ní bẹ́ẹ̀lì ẹ dákú o. ẹ princess ẹ gbádùn ara yín sẹ ọ bẹ tọdún yín ni gbogbo ohun tẹ bá fẹ ní ẹ béèrè fún òun lò ní jẹ ní abẹ lọwẹ àbí <laughs> tí mo gbé yín wá bí kí ni ọmọ mọ láàárọ̀ la ni tí òun bá ilé yọba ìwọ̀n bíi dúkè two million dé <laughs> ah, two million dé àti rover méjèèjì ẹ̀kẹ́rẹ́ ni wọ́n gbà gbẹ mu lórí yìí mo ṣe ṣiṣẹ́ <laughs> ọba dọ̀là ó ṣe jìrò rẹ̀ ah, tọ́ dàbí akọ ọ̀nà kí ó ṣe jìrò lọ́la. nígbà tó ní kọ́ báwọn ṣe kí ni kémi wá ṣe. ẹ̀jẹ̀ bí dẹ́ẹ̀tì ti ẹ̀jẹ̀ ọmọ dẹ́ẹ̀tì lọ. ṣé fẹ́ gé torí yẹn abẹ́ òdòdó ó ṣe ọ̀làrin ó ṣe ẹ̀ṣẹ̀gun ṣàlàyé. ẹ̀jẹ̀ mo kì í ní ẹ̀mú ẹ̀mú nkẹ́dẹ́mú ọmọ ọmọ fẹ́ bàtí ń jẹ́ bí àyè òní pẹ̀lú owó àyè òun fún ọyẹ́jà ọmọ ẹja ní ọ̀nì ọmọ odò ní ọ̀nì. kí ló fẹ́ jẹ kí ìwọ fẹ́ jẹ. káwùtì ẹ wo ẹ yọ ọmọ yìí ẹ bá gé káwùtì ẹ pátá sínú ẹ kí gbogbo ó ṣe sẹbẹsẹbẹ tí ẹ máa jẹ tí máa jẹ ẹ dá ọlọ́wọ́ mi. ọmọ tí mo rí kí tó mú wọ ọkọ̀ báyìí kí tó mú ọkọ̀ báyìí bí àbájẹ sẹ̀kú tí ẹ yóò jẹ fúre o sẹ̀kú rẹ̀ fúre o ẹ mọ́jà o ìjà lè ní o princess ìwé ẹ̀rẹ́ ìjìnlẹ̀ kóòdì wọ́n sì lọ ọ̀dà ìlà ọ̀gbọ̀n wa ká àìsí ní àná ọ̀gbọ̀n ẹ̀ ká jẹ́ kiri àná. àyẹ̀ bóyá ìbá mi sọ sọ mọ́tò wa ní fọ́ọ̀tì kékeré kan sọ wá fẹ́ kẹ́lẹ́ pọ̀ sà. ẹ wọ́n àmọ́ wẹ́rẹ́ kí wọ́n bá yín tì ẹ pé ọmọ kéékèèké jọ kán bá yín tì èmi ti wá jẹ́ èmi ti lásìkò yìí ẹ gbọ́ wájú mi jáde. president sir automatically ẹ jọ sá afọlọmọ àgbẹ ẹ bá bá a lọ mọ́tò mi ò tẹ bàbá ọmọ la máa sùn sí. ẹ ẹ sùn náà bọ́yá ọ̀nà náà ni abiona ó tún sùn ọ̀nà ó tún lè ka tìbí sẹ́yìn ẹ sùn ọ̀nà. orúkọ wa kì í ṣe abiona sir ẹ má yà ká sùn sọ̀nà. ẹ wo ẹ má bàa fàájì mi já o ẹ mú tẹ mọ ẹ náà wọ bí álúbọ̀mù ṣé ẹ jẹ́ bọ́tò ni. ẹ sà hmm. ẹ bá kọ́ lè bá a lọ mọ́tò yẹn láì tí màá sọ ohun tó ń ṣe rárá rárá rárá àfún fifty thousand fún pé ẹgbẹ́ ẹ wá ẹ̀kọ́ bá wò cash. ẹ wo mi dára láti ọlẹ́gbẹ́ two million ẹ bí mi yìí lọ́ọ̀bì kankan ẹ ṣe kò ní bá bàrà mi dáre <laughs> fifty thousand two million nígbà ọ̀la kí ni jẹ́ gidi àná ẹ fi fifty thousand wèrè yín lẹ̀ ní iṣẹ́ kan. àmọ́ ó máa tẹ̀lé wọn lọ ni mo gbọ́dọ̀ kó fún pé gbogbo ṣe wọ́n sí fún wọn létà. Ah! ọgbọ́n. àjèrè ni ọ etí lu gbogbo ara rẹ ní sá gbogbo dẹ́ẹ̀ tó ṣe kìkì etí ni kí ló dé à ah, eh, gbọ́ ẹjẹ́ àdìbò ní ká ṣe báyìí nísìn. fifty thousand yẹn náà òun náà ṣe díẹ̀ ń owó ni ó ṣe nǹkan nínú nǹkan tó wà ń lẹ́nu. ó bẹ̀rù òwòjọ́ lọ́nà lọ́nà ó gbé ní ẹ̀dùn fifty thousand kan. Ah, ah. hmm, kí la wá fẹ́ ṣe báyìí nísìn kí ló ṣe mọ́tò yín gan-an. abẹ́ start náà ni ó kọ́ stop ó stop lójijì ni kò tiẹ̀ yé wa. a bá mi tìyàn jà nù. ẹ jẹ́ ní ìbájá ìbájá ṣẹ́jú sí yín ogun níta òkú. ẹ ẹ adó òsì lórí oṣù tẹ́tẹ́ fún mi. bá mi pé láwọn yẹn kó gbé pẹpẹ sókè. yóò wá ẹ má gba yàrá o ẹ má gba yàrá mi o. <laughs> ẹ jẹ́ ní ẹ jẹ́ ní ọba yìí. ẹ wo ọyà pọ̀. mo pọ̀. pọ̀ mò ń pọn sẹ́ẹ̀ mò ń pọn. ẹ ti bá iye mọ́tò ìjẹ́ láyé ti pẹ́ fi mọ́tò kó yan rìn. ẹ wá. ojú ọ̀nà wa ni sa. ẹ wo n tà sọ́dún o fifty thousand ẹ sọ ẹ tí mú kankan wá. bàbá owó wà nílẹ̀ ẹ wo kó tẹ kọ́kọ́ start nà. wàásù yín wà nílẹ̀ ẹ mọ wà owó wà nílẹ̀ a máa fún yín lówó yẹn má wọrí. ẹ̀yin pé òṣòwò lẹ ẹ mọ wa owó ló gbé ní débi yìí. a máa fún yín lówó sà. ẹ bẹ́ẹ̀ ni àdébíyẹ tí wàá gbé mi. ọ̀yà ah, ah, ah, pọ̀ pọ̀. ah mọ̀tẹ́rán nù ọ́ ah wàhálà yín gan pọ̀. kíni kí ọ̀yẹ́ ká ìtẹ́ hàn lò ẹ rí tó kéré ọwọ́ yìí ni tani tó ń jà àwọn ọmọdé ń ṣe wedding wọn ló máa ṣọ níbo ìbá sàrà ni ó fẹ́ jẹ best man àbí àná. láíláí èmi kọ́. àwọn ló ṣì ń jà wá. olórí tuwalẹ̀ tuwalẹ̀ ah bàbá bàbá gbà ṣàmà ẹbílẹ̀ ah ilé yìí ó kéré sí ẹni dẹ́gbà wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀sì ló fẹ́ jẹ european bẹ́ẹ̀sì ló fẹ́ jẹ. nàìjíríà bẹ́ẹ̀sì ni yálà ya ẹ̀ máa jẹ olórí burúkú ni ẹ. ẹ̀jẹ̀ tuntun kò tí ẹ̀ kò tí ẹ̀ bẹ́ẹ̀ wúdé àti european bẹ́ẹ̀sì àti world bẹ́ẹ̀sì àti african bẹ́ẹ̀sì o yẹ ma da dọmọ le. kí ni jẹ bẹ́ẹ̀ mi ọ wá kí ni ẹ bẹ́ẹ̀ mi mọ́tò. a ní kò dàgbà sókè kí ni. o ma jẹ amẹ́ríkà dàgbà bàbá bàbá ẹ jẹ́ ìgbà gọ́ọ̀fù tìkì lójú rere. bọ̀dà fáínẹ́ẹ̀sì ni àwọn ò ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ sí mánú ní two million àtọkọ bọ́gìnì ìdàkùnbọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ tó wòye ó fi jẹ́ tọ́dọ̀ mi báyìí àti ẹ̀gbọ́n obìnrin ni mí ilé ìṣe best man ta ni ó wà ṣe o. bẹ́ẹ̀ àmọ̀wó ń bẹ ń bẹ gàjí ń bẹ ń bẹ ìgè ń bẹ ń bẹ aláṣẹ ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ni bari wáìtì ọ̀gbẹ́yìn tówó ń bá fi lè já mọ́kàn nù wọn lọ́wọ́ nǹkan kò mọ̀ ní kàn mí bẹ́ẹ̀ akànnì ni ó ṣe àbúrò tèmi kàn dán òun ni ó ṣe ah two million atọ́kọ̀bọ gini owó mọ̀pọ̀ ohun tí ọba gbà báyìí ọ̀ní fún akọni yóò ṣe. àmọ́ pé gbàgbọ́dọ̀ á dì báyà ó fẹ́ kí ni. ẹ mo ti kí ìmúlẹ̀ ẹ̀ káàsán má ti ṣe kínkín. Ah, èmi ló rí bẹ́ẹ̀ yẹn tó wá ń kọjá lọ. mo kéré jù láti láti kí mi èmi ló kàn kí gán tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn. ó ti kíyìn abáàlù ṣe kínkín ṣe kínkín kúnlẹ̀ ẹsẹ̀ méjì mo ti kíyìn náà. ọ̀rẹ́ ti yé mi bó o tẹ̀ jẹ́ kí wa owó tó jẹ́ ńkọ́. owó lẹ̀. owó àbẹ́tẹ̀ tó jẹ́. ṣé bó ní olúwa ló nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ ni owó tí wàá lówó lẹ̀ tẹ̀ ń sinmi káàkiri. ṣé ìgbà tí màá ra lẹ̀ kọ̀rípọ̀ gbẹ́ ṣó wà ń bẹ̀ ìgbà tí àwọn ọmọ onílẹ̀ ń fi àdá lé mi kiri ṣé o wà ń bẹ̀ ẹ́ o wá jẹ gbogbo owó ìwọ pẹ̀lú àwọn wèrè àtàsíwìn tó kó jọ tẹ̀sọ́ pé ń ta paraga whisky fúnra yín bó o tẹ ẹ̀dẹ̀ wá mọ́ jọ ń turu ọlọ́run mo bẹ̀ ẹ́ ni àwọn ọmọ jọ fún mi lówó mi. ẹ wo bàbá ní ti tèmi bẹ́ẹ̀mi ṣe wà èmi ò jẹ yín lówó o torí pé kí ni àtìgbà tí ọ̀rọ̀ tẹ́ ti ń sìn mí lówó káàkiri tí mo dẹ̀ rí pé wàhálà yín ti pọ̀ jù èmi ti kúrò lábẹ́tẹ̀ fún yín èmi ò jẹ yín lówó mi ò fẹ́ wàhálà o ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run èmi ò jẹ yín lówó ẹ fi mí lẹ̀. olúwa wa o ò lè lọ sẹ́ẹ̀ tó o bá fún mi lówó mi bí o ò lè lọ. ó dáa torí pé mi fẹ́ bá yín pariwo mi ò dẹ̀ fẹ́ wàhálà torí pàtẹ́ mi ti kúrò lábẹ́ tẹ̀ yín mi ti ráyè ká máa pariwo ká máa ṣàwọn nǹkan tí ò sí nbì kankan kankan mọ́ bọ́ ẹ jọ ẹ torí ọlọ́run ẹ mọ oṣù tó ń bọ̀ ẹ wá bàbá bàbá onílé àbí kí ló ń pè yín ṣe bẹ́ẹ̀ mọ oṣù tó ń bọ̀ ọjọ́ kejì oṣù tó ń bọ̀ yẹn ẹ wá mi ṣe bẹ́ẹ̀ ṣe wá mi tẹ́ ẹ wá mi kàn torí mọ̀ pé mi yẹn wá káàkiri ẹ tún wá mi bẹ́ẹ̀ kẹ́ wá mi wá ẹ ní àmọ́ tó yẹ kóye tó oyin bá jẹ́ màá fún yín. irọ́ o ò lọ́nbì. níbo ah ìwọ kẹ. wọ́n tó bá ti di oṣù tó ń bọ̀ ọjọ́ kejì oṣù tó ń bọ̀ kẹ́bìrì owó yín mo ní màá fún yín. máa gbọ́wọ́ mi bì. ẹ wo mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà mi ò sí láyé àbẹ́tẹ̀ mọ́ ẹ mọ̀ pé tẹ̀tẹ̀lẹ̀ mi ò ń lo òkà mi ò ń lo aago mi ò ń lo báàgì o gbogbo iṣẹ́ tèmi ti àtọ́ mi ò dẹ̀ fẹ́ kéèyàn kan ní mi lára o mo ń jáde ní ẹrí mo ye kó dẹ́dẹ́ tí mo kàn lórí ẹ má ní mi lára o ẹ fi mi lẹ̀ bàbá onílé mi ò fẹ́ wàhálà kò ń ṣàbẹ́tẹ̀ yín mo wáyé o ẹ fi mi lẹ̀ o. wá ẹ wá ẹ wá ẹ wá ẹ má lọ wọlé ẹgbẹ́ ọkọ̀ fífi lára ẹ àyìn ti wá sá lọ ọ̀dí twenty five kẹta fún mi èyí ló pé ṣe ń gbọ́ mi ń sìn so mo dẹ̀ fẹ́ gbọ́wọ́ wèrè tẹ́lọ́ lò yẹn twenty five mọ́ọ̀tì yẹn sọ fún mi èyí dẹ̀ ní twenty five kí wọ́n bàbá yẹn fún mi lówó tèmi ẹ̀ kí lẹ̀ sọ mo gbọ́ ẹ̀hẹ́ pé kí ni. ẹni mú bínú. tẹ́ bá fẹ́ gígò bíi àtọ́ tẹ́ bá fẹ́ ojú pípọ́n ojú pípọ́n ayé ẹ fara balẹ̀ kẹ́ máa gbọ́ tèmi o ṣe é rí ẹ sọ fún yín owó tèmi èmi kò wá gbà lọ́wọ́ yín tẹ́ bá yẹn ti lè rówó san màá fọlọ́pàá àgbo yín ni ẹ̀yin àtọkọ yín ọlọ́pàá tí ń jalè ní báyìí ní ìsìn. mo ṣe ti gbọ́ kẹ́ kó lóra àpòfẹ́ mi. ẹ sáà mọ́ bínú ẹ mọ́ bínú sẹ́ gbọ́. ọ̀tẹ̀ ti dà mísù mísù mísù ní ìlọ́wà tí mo ti wá ẹ lọ wájú rẹ ẹ̀yìn ilé lọ tún múlé sí. nẹ́tíwọ̀kì ọ̀dà ni ẹ mọ́ bínú sẹ́ gbọ́. sọ àmọ̀ pé ìdajì oṣù ni máa ń gbowó mi ọ̀sùn ló sì fẹ́ parí ọ̀kúnwó mi kò burú mo wá dé báyìí mo wá gbowó mi. sẹ́yìn máa rí nípa ọ̀rọ̀ owó tẹ̀sán ní ìsinmi ṣe mọ̀ pé owó òun tẹ̀ ń sọ nísìn mọ́ mi bó bá ti di láàárọ̀ ọ̀la ní kò wá bá yín lé. wo gbogbo bíi ti ń bọ̀ etí mi ò di gbogbo ohun tó ń bá wọn sọ lórí aago tí wọ́n sì ń bá ọ sọ lórí aago gbogbo rẹ̀ mọ̀ gbọ́ pátá sọ̀bọ̀ pọlọ́pàá náà sọ pé àwọn ò fi wá bá ọ èmi ìwà ní fọlọ́pàá wá bá ọ sójà lèmi ò kó wá bá ọ ah. bẹ́ẹ̀ ni ó sì lù ọ́ dé báràkì ni sọ wá rí wèrè tí lòun ń fọ òkú wèrè tí ń fọ òkú tó pera rẹ̀ ń gàjì ló gbọ́ létí. mọ́ọ̀mí. òkú ó bàjẹ́ kalẹ̀ kò sẹ́ni tí ó fọ̀. a ah, yóò fọ̀. Ah, níbo. yóò mọ̀ fọ̀ yìí mọ̀ bá fọ̀. yàrá àhámọ́ tí sọ́jà ti tẹ̀yìn ìtòhun ìwọ rẹ̀ mọ́lé yóò fọ òkú kówó mi lé lọ́wọ́ wọn ọ̀tẹ̀ rojọ́. ẹran tí jọ ní ìtẹ̀wá bá mi ìyá yín ló. bẹ́ẹ̀ ni. ṣé mo pẹ́ tí mọ̀mí ní ìsìn yẹn péjọ mẹ́ta wọ́n ní fún yín sáwá rí báyìí sí lè rí fún yín báyìí ọ̀la lóṣù mọ́ parí sẹ́rí oṣù tá a fẹ́ wọ̀ yìí oṣù tí èmi àti gàjí fẹ́ wọ̀ yìí lóṣù wa yìí ah mọ́ mi tó bá ti di lọ́jọ́ kìíní oṣù n kò owó yẹn wá bá yín lé fúnra ẹ sì fún yín ní méjì rẹ̀. ẹ mọ̀ wo ẹ̀yin èèyàn o èèyàn sì burú púpọ̀ àwọn ya mi kí tí mo rántí ọjọ́ kìíní àná tó fi yá lówó ṣé wo mọ̀ pọ́ láwọ́ òun lọ jẹ títí dà yóò ní ni àbí lónìí ni owó mi ń bẹ lọ́wọ́ rẹ ni àbí lánàá owó òun tó yá mi yẹn ń mo rò lára tó fi di àsìkò yìí kí n tó wá sọ pé n ò gbowó mi owó tí mo yá lọ́wọ́ rẹ̀ ṣé wọn sàn àsìkò tí mo sì dá àsìkò wọn ò tí ì gbé tí mo sì ti wá kówó rẹ̀ lé ọ lọ́wọ́ kí ló a ti jẹ́ fún lówó mi ṣọ́ọ́dì gbọ́ mo ti wá gbọ́ ọ ní tóṣù oṣù ó parí lọ́la ọjọ́ kìíní oṣù ló fún lówó wọn wá tún fún ọ lọ́jọ́ kìíní yẹn títí dọjọ́ kejì ọjọ́ kejì tá a mọ́sù tí ò wá fún lówó mi tó o kó owó mi lé lọ́wọ́ báyìí hmm. gbowó àgbàdo lọ́wọ́ èmi rẹ ọ dà mí ọ sì rí mi wò bí mọ́. owó òun méjì rẹ̀ ní fífún mi sẹ́yìn oṣù tí ń bọ̀ yìí oṣù àti lọ́dọ̀ àwọn àwọn àwọn abọ́dẹ tí máa títí máa lọ tí máa lọ bọ̀ odò ọ̀ṣun. bọ́dà mi ẹ̀jẹ̀ ń gbọ́ràn ẹ̀ ní lọ síbo ẹ mọ ọkọ táwọn sọ ń pẹ ní two million naira two million naira kágídí borí bíi fáànù yìí bò bá ìpẹ́ ìdí lọ ẹ lọ two million naira tí mọ́tò náà bọ́dà mi ṣàánú fámìlì tọjà. èmi èmi ò tọjà àṣé bàbá mo ti mọ̀ pé àbáwọn oní nǹkan kan kò ní nǹkan kan oògùn kà níbẹ̀ lọ́wọ́ rẹ̀ sísà sọ fún mi pé òun ti bilẹ̀ léèrè o nǹkan kékeré ni lẹ́sọ̀ páṣẹ o á lọ wọ ewúrẹ́ o ó ní nǹkan kékeré ni ọ̀pọ̀lọpọ̀ àkàrà nǹkan kékeré ni obì kíní kan nǹkan kékeré mo wá sí gbogbo náà bí bọ́dí tàǹtàn sẹ́mi wà ní dọ́gbọ́n ojú ni sókòdì ẹ dọ́dọ̀ bàbá yín lọ fún tẹ̀yìn lọ fún tó ẹ̀yin ò mọ̀ àṣé àbẹ́ ṣe wò tẹ̀yìn lọ́rùn ẹ wo ẹjẹ́ àpá gbogbo yẹn tó bá dé ẹ máa tọ́jú ara yín two million kéré títí mílíọ̀n bá dé ń sìn wọ́n sì máa gbà wípé lápárí ẹ máa fún ẹ túmọ̀ àwọn onímọ́tò àwọn bùgá ládùúgbò mi náà àbúrò ògè o. torí bí wọ́n fẹ́ mọ proud wa ni kébì wọn apara mi kí n kúlẹ̀ kọ̀ lọ́jọ́ tó ní ojú níbi ojú bá ń di ara ẹni ìsìn bó lolúwa ti fẹ́ mo mọ̀ pé tí n bá débẹ̀ náà èmi ni wọ́n kówó. àbùdá ah, mi ẹjọ two million naira torí ọlọ́run ṣàánú. ẹ jẹ́ ń lọ sọ́hún kú kí n kúkú lọ kí n lọ gba owó àti mọ́tò ọkọ̀ kó ló wà ẹ mọ̀ bọ̀ ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni ṣé ẹ mọ mọ́tò wa ṣà. Ah, tí n bá ti bọ́ sínú ẹ̀ báyìí tí mò ń ta tí n sì mọ̀ mọ̀ wà. ẹ lè mọ̀ wá o torí bí mo ṣe rántí ń ro two million naira tí mo ń ro ti mọ́tò mo ti rántí ti Hamzat tó wà lẹ́yìn bẹ́ẹ̀. Ah, <laughs> mo mọ̀ sọ̀rọ̀ Hamzat ah, Hamzat tó ṣe yẹn gidi ah, orí tó gbogbo ẹ̀kọ́ ṣe kí ni bí òkèlè àti sanyẹ̀rì ni ah, kòkò sínú kò lóòótọ́ láti bí síbẹ̀ hàn kí ni burúkú tó sọnù kúkú bí wà bàdà àwùjọ yà hàn. ẹ jẹ́ pé dráìvà ni kò níṣẹ́ tó ń ṣe ẹ ṣáà mọ̀ ọkọ̀ àtẹnu. lẹ́yìn tí ìrẹ́ yẹn ti ń kúbo la èrè òun ni first person tí màá kọ́ rí irú irú hù lórí ìlàrá yìí. wọn ò ráyè wọn ò ráyè wọn pé driver ní gbogbo ibi tó ń jẹ́ bá dé ìlànà tó máa mẹ́nu. ẹ ẹ òun ga tukú ọwọ́ ikú anẹ́bà shop bíbí náà. ẹ wọ́n jẹ́ tó gbàgbọ́ láti jẹ́ lọ fúnra mi. dáàmì ṣùgbọ́n ẹ̀rọ rẹ lọ rí ẹ bọ̀ rí o. ẹ jẹ́ n sáré lọ kí n kúkú lọ kí n lọ àmọ́ wàá sọ fún bàbá yẹn sọ pé tí n bá lọ tí n bá dé padà n kí àánú yín ń ṣe mí ojú yín ń ta yín pẹ̀lú tẹ́ ẹ bá lọ sọ́dọ̀ bàbá tí ẹ bá lọ sọ́dọ̀ bàbá ẹ̀sẹ̀ ìjẹ́ lọ. kí ló fẹ́ fi mí ṣe. gbogbo ẹ̀pà tẹ̀ ń jẹ ó ti tó. ogolo ayọ̀ sáré lọ kó sáré dé kí. ó tó bá ẹ lọ kẹ́ gba two million lẹ́gbàá two million lè jẹ gbogbo tó wù yín bí. ẹ̀pà yìí kàn kí ṣe tòní. ẹ ti jẹ́ ta ni bọ́dọ̀ mi ò wẹ́ fi gbogbo yẹn lẹ̀ já wa máa lọ yẹ tètè wa máa lọ. àdúró ta bọ́lá rí rẹ ìgbéyàwó òní wúlò ọlọ́run ọlọ́run jẹ́ ìyọ́ mẹ́ni. ó ti yẹ kọ́kọ́ wà dákẹ́ kó rí bíìsì la. finance da. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹ ra mọ ẹ jọ ẹ finance ti kọ. kí ló ṣe gbogbo yín báyìí. ẹ jẹ ìwádìí tó sálẹ ẹ sọ fún ọ pé bẹ́ẹ̀ bá ti dé. excuse me we here for a small barrister and here is the righteous. olùkọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀dá ta ló wá gbọ́dọ̀ sọ fún mi. best man is ọ̀rọ̀ sọ fún ọ bá mi dáhùn wọ́n kó ìbò sí kó ìbò dáadáa dé ìbò òfò kó jagun ẹ̀dá kò jàre èmi náà mo fẹ́ ṣe jàre àti dé báyìí. ẹ wo ẹ sáà rí gbogbo wọn bá ti dẹbọra tó kán lórí kán lórí tó kán lọ èmi lè kán lè yàn láàrin ọlọ́ọ̀ ti ṣe bẹ́ẹ̀ sàn. ìyàwó mi. má pariwo má pariwo ìlú olówó lọ wà má pariwo. ẹ kún palẹ̀ mọ́ ẹ lọ́dà bẹ́ẹ̀ sì máa yín mo sì mú dé ọmọ tó dúró déédéé tó dúró rẹ tó sọ ọkùn. ẹ má dá lóhùn ẹ má wò délé o ẹ sì má wò ilé o bẹ́ẹ̀ sì má ló dúró yìí o wọ́n ti kó sẹ́sà sọ lọ́rùn fún mi o ṣé lórí ọ̀rọ̀ finest. ó ní. finest sọ wípé. pé pé. ó ní april fún mi o. what. ah april fún. ah april wo náà ẹ máa wá ẹ jẹ́ april o. gbèsè ni gbèsè mẹ́lẹ̀. ẹ ẹ dákun ní sùn ẹ dákun kí ni jẹ́ april. kí ló dé tán sí jìdẹ́tì. ọjà àwọn déètì ẹ sì sọ fún wa ẹ sì sọ fún wa ìgbà wà ní. ẹ dún ẹ ṣẹ̀ṣẹ̀ dùn ni. ẹ wo tẹ bá ti ṣe tán ẹ bẹ bíi ti kì. kọlẹ jẹ kí n fún ọ.